atọrọ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún òṣèlá muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé àwọn sàhábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa ní ìtẹ̀síwájú àlàyé nípa tírà al bayyinat eléyìí tí àwọn ṣe àgbéyẹ̀wò ẹ̀ lẹ́nu pẹ̀lú ògbọ́ ọlọ́run a ti parí al-muqaddima eléyìí tó ń lọ bí ojú ewé mẹ́tàléní ọgọ́ta lẹ́ni insha Allah ta'ala gẹ́gẹ́ bí ìṣesí àwọn àfáà tí wọ́n ń ṣe tahqiq kí wọ́n tó wọnú tírà tán ṣe tahqiq wọ́n kọ́kọ́ ṣe tọ́ríjàmà wọ́n sọ̀rọ̀ ní ṣókí nípa ẹni tó kọ tírà rẹ̀ tarjamatul muallif ọ̀rọ̀ ní nípa àbá tí wọ́n kọ tírà yìí wa sayyid asherif nu'man خير الدين أبو البركات نجل آه، العلامة المفسر السيد شهاب الدين محمود ابن سيد عبد الله الآلوسي آه، البغدادي ينتهي نسبه من جهة الأب إلى الحسين ومن جهة الأم إلى الحسن رضي الله عنهما من طريق الشيخ السيد عبد القادر الجيلاني رحمه الله تعالى أفاتي وقترعي ورقواناني شريف السيد asherif lakọbù ni èèyàn jẹ́ aṣáájú ló jẹ́ ẹni àpọ́nlé ni orúkọ rẹ̀ ní norman khairuddin khairuddin yẹn ìyẹn jẹ́ gíbi lakọbù abulbarakat ìyẹn jẹ́ kúníyà najlul alamat almufassir asayid shihabuddin mahmud nájílò bimana ibnu ọ̀dọ́mọkùnrin ayégulam najlo tasgiru nujailu abdulhafidhi nujailun alimun dhu tuqa وحاذق ماهر مفتي بالقرآن so, نجل تصغيره نجيل nígbà sọ wípé tí ọba fẹ́ sọ pé ìwọ ibnu ẹnìkan o lè ní abdullahi najlu ibrahim ayé ibnu ibrahim ìwọ́n najlu wọ́n sábà máa ń lò fún gulam hmm? ọ̀dọ́mọkùnrin ẹni báyìí wọ́n ní àfáà tó kọtíra yìí ó jẹ́ ọmọ alàlámà agbàfà almufassir tán jẹ́ àfọ́nímọ̀ tafsiri ni wọ́n asayid shihabuddin mahmud tí wọ́n jẹ́ shihabuddin mahmud táwọn náà tún jẹ́ ibn sayyid abdullahi al al-baghdadi tí ń ṣe ọmọ abdullahi al-alusi al-baghdadi ẹ máa gbọ́ tafsiru al-alusi tafsiru al-alusi so àwọn bàbá tí wọ́n bí ni wọ́n ṣe wọ́n kọ tafsiru náà àfọ́ ọmọ àfá lòun náà kọ́lọ́n kò ṣe ti wá bẹ́ẹ̀. yantahi nasabuhu min ji'ati al-ab ila husayn gbà tí wọ́n tọpinpin ìran rẹ̀ nípasẹ̀ bàbá tó bí i wọ́n rí tracy dé ọ̀dọ̀ hussein ọmọ ali wàmíjí àtìlẹ̀ omi ìgbà tí wọ́n sì tún tọpa ìtàn ìyá rẹ̀ wọ́n tún rí tracy dé ọ̀dọ̀ hasan ọmọ ali radiyallahu anhuma min tariqi sheikh sayyid abdulkadir al-jilani rahimahullah láti ipasẹ̀ sheikh abdulkadir al-jilani rẹ̀ bóyá ló kọ̀ọ̀dù rí yára àwọn àfáà tí wọ́n ń sọ ìtàn tí a bá wọnú síyàrò àlẹ́mì nùbàlà lọ́wọ́ ìtàn Abdulkadir Al-Jilani ó rí pé wàhúwà alẹ́mú min a'lam ahli sunnah gbogbo ọ̀rọ̀ rẹ̀ kì í ṣe pa sunna àwọn èèyàn wa máa ń sèmọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n ṣàfitì sọ́dọ̀ rẹ̀ sósì true pé. ló sọ àwọn ọ̀rọ̀ yẹn nítorí wípé nínú àáfọ̀ òun súnà tí wọ́n lè tọ́ka sí ní àsìrù rẹ̀ ọ̀kan ló náà jẹ́ sòdí ní tó jẹ́ pé ipasẹ̀ tán bá tracy ìran rẹ̀ náà ìran àwọn ẹni tá à ń sọ̀rọ̀ yìí ó kan Abdulkadir Jilani ti títọ́ fi dọ́rọ̀ bó jẹ́ pé àwọn tán máa ń sọ̀tàn wọn ò ní Hasan olóbi Tijani Hussein òun ló bí kọdiri eh, kọdiri gbogbo èso látara Hasan ní Tijani àti wa látara Hussein ní kọdiri àti wa ìsọkúsọ gbà ni kò rí bẹ́ẹ̀ bá a sì ní wọ́n tírèsì rẹ̀ kẹ́yìn náà o kì í ṣe pé ó súnmọ́ra báyẹn kò súnmọ́ra o ó jìnnà náà o ṣùgbọ́n yáǹtà yìí ìyẹn túmọ̀ pé wọ́n ti tírèsì ẹ̀ tírèsì ẹ̀ tírèsì ẹ̀ ó lè kan bẹ̀ náà tó ti yẹ kì í ṣe pé báyà Hasan ló bí Kọ̀dìríyà bí Abdulkadir ṣùgbọ́n ẹ lọ kà nípa Abdulkadir al-Jilani nínú àwọn àfọ̀nsún náà ní àṣírò rẹ̀ làwọn afá sọ̀tọ̀sọ̀tọ̀ ni wọ́n kà sí tó làwọn afá fi ń ṣe mọ̀ pé ṣé gbogbo dáńsà fi ti sọ́dọ̀ rẹ̀ yìí tó sì tó báyìí tó súnmọ́ òun náà ni kò má tó. wúlẹ̀ dà rahimahullah wọ́n bí àfa àtọkọtìrà yìí fil muharram sana alf wa miatain wa thnain wa khamsin lil hijra ọdún tí wọ́n bí wọn nìyí fi ardi ta'asubi la'ama wal jumudi dhamim ìlú tí wọ́n bí sí ardu una bana balad ìlú táwọn èèyàn ti máa ń ṣe àtàásùbùlà àmá ìmá sọ wípé tèmi nìkan mọ́mà mi fẹ́ gbọ́tẹ̀lómi ní ti tafọ́jú mọ́sáàbí wa ẹ̀ mọ́sàn kankan mẹ́ẹ̀ tó bá sì yàtọ̀ sí mọ́sáàbí ànígbà inú irú ìlú bẹ́ẹ̀ ni wọ́n ti bí àtàásùbù àlàáhàmá yìí náà máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé ní ní tá a ti sọ ọ́ ọ̀rọ̀ tó bá ti ti yàtọ̀ sí láì tí ẹ̀fẹ́ mọ sí ó yẹn lẹ́rìí àbí ọ̀lẹ́rìí láyé àfẹ́gbọ́ àdá àtàṣùbọ̀lá àbá àbí kéèyàn sọ pé màlìkí làwa màlìkí àlàwà dúró lórí ẹni tí tó bá ti yàtọ̀ sí màlìkí àwọ̀ fẹ́ gbọ́ àtàṣùbọ̀lá àbá àbí nínú jama wa torí tọrùn ọmọ sagfas òun lòun orúkọ jama tí wọ́n ní ẹni tó bá ti tó bá ti sọ nǹkan kan tó bá ti yàtọ̀ sí ti jama àwọn yìí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ òun ò fẹ́ gbọ́ àwọn ẹ̀rẹ́ ń pè ní àtàṣubú àlàáhàmà ààyè kan ṣoṣo náà ni àtàṣubú àlàáhàmà ló ti jẹ́ nǹkan tó dáa ẹ́ níbo fi sunna tàbárẹ̀rì tó wá látọ̀dọ̀ àdàbìsọ̀ sálàmù ló sì lálàáfẹ́ sánàbì ló sọ ọ́ á gbà torí tẹsẹ̀ ni kọ́lá àwọn ọba àṣọ wípé káàrọ̀ ló ṣe àfẹ́ ronú kankan sanabi ṣáà ti sọ ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sanabi sallallahu alaihi wasallam tó bá ti sọ̀rọ̀ ọ̀rẹ́rí tó mú wà náà ni àáwò tọ́rọ̀ mi bá sì tún wá náà àtúnwò yùn náà kí lè rí tí ẹni ẹ̀ náà mú wa ẹ̀rí ni ọ̀rọ̀ kan fi ń tẹ̀síwájú ara wọn lọ kì ṣe ẹnu ẹni tó ti jáde wọ́n bí àfáà ní ìlú tó ṣe wípé ardi ta'asub al'ama ìlú tó ṣe wípé ìròrí tèmi nìkan mú ma ní ìfẹ́ mọ́tẹ́lómi ló gbajúmọ̀ níbẹ̀ wàlìjùmúdè tẹ̀mí kéèyàn ó ti pàá kéèyàn ó dúró sigidi lójú kan pé àníṣẹ́ mi ní ṣiṣẹ́ lórí tí mo wà ń bẹ gbogbo ẹ̀rí tẹ́rí ẹ̀kọ́ wa eléyìí táwa ń ṣe yìí ń bẹ ìtàn ní jùmúdù Hmm? tí wọ́n bá ní àjùmọ́ọ̀dù òun náà ni wọ́n bá ní nǹkan kan wà àwọn kan wà conservative hmm? ó wà conservative pé orí ibi tán dúró léwu ẹ̀rí pé àwọn èèyàn kan bẹ nínú àṣà wọn kò sí tẹ́ ẹ̀rí wọn ò kúrò bẹ̀ ẹ kó gbogbo ẹ̀rí o wọn àti gbọ́ o àmọ́ lọ́dọ̀ tiwa àwọn òní àwọn òní fi tàwa ilẹ̀ o ìṣesí wọn nílùú yẹn alìjùmúdò tẹ̀mí kéèyàn ó ti pọ́n kó dúró sí gidi kọ́mọ̀fẹ́ sí ẹsẹ̀ kúrò lórí stáǹdì ẹ̀ kọ́dà stáǹdì yẹn burú kọ́mọ̀fẹ́ sísẹ̀ kúrò lórí ẹ̀ àtẹ̀mím èyí tó jẹ́ ti èébú ti yẹpẹrẹ ó ń bẹ nínú ìṣesí wọn nínú ìlú tí wọ́n bí àfàyè so wọ́n ti ọ̀rọ̀ yìí síwájú ká lè mọ bọ́lọ̀ ti sànú afáàtọ̀kọ̀ tíra ni kọ́lẹ̀ al'athari afáwà al'athari wani walakin na o na sha'a bi fitaratihi hurra domir afáàyí ó dàgbà pẹ̀lú fitira àtọ̀lọ́n ìtọ́sọ́nà ọlọ́run hurra domir ẹni tí àdọ̀mír ayé alkọlù ẹni tí ọkàn rẹ̀ àdọ̀mír alkọlù فهمتم الضمير القلب هذا الفصل المستوى التمهيد الثاني في النصوص الضمير القلب حر الضمير ó dàgbà lẹ́ni tí ọkàn rẹ̀ ó fírí hur ọmọlúàbí ká lè yàn fírí ẹ̀yàjọ́ ọmọlúàbí abdul ẹrú hur ọmọlúàbí la khayra fi rajulin hurrin gbẹ̀lára hur ọmọlúwàbí tán bá wá ní hurru domir ẹ̀mí ọkàn tó free ọkàn rẹ̀ free bó ti yẹ kọ́kàn tó lébùrẹ̀ lèmi orí nìyẹn má ti lọ ní ìtìkọ́dù kan ẹ̀rí ló wò ilé eléyìí ilé ló tẹ̀sán ọjà ilé ìlú kẹsì bí àfa yìí bó ṣe dàgbà nìyẹn níyàrá basira látara núrù ọlọ́run fún ní ìmọ́lẹ̀ làákàyè albasirọ ay al'aql wal idrak làákàyè téèyàn fi máa dòdòdó mà ọlọ́run ó bá tàn mọ́lẹ̀ sí làákàyè rẹ̀ wa rubbiya ala islamiyyati al wọ́n sì rèé wọ́n tọ́ lérí ẹ̀kọ́ Islam àwọn ẹ̀kọ́ Islam èyí tó peléke tó ga ó ní wọ́n fi rí dàgbà ẹ ti rẹ lómi garagara nítorí pé kì í kò sí tẹ́rìbíà islamiyà gan lára láti lẹ̀ wọ́n fi tẹ́rìbíà islamiyà wọ́n fi rí àfa yìí wàláwòlá an yutiha Allahu lahu من ينمي فيه قوة الاستعداد ويربي في الجملة ملكة الاستقلال فيه وهو أبوه وتلميذه العالم السلفي السيد أمين الواعز لغلبه جمود البيئة واستحوذ عليه الخمول على أنه لم يسلم من العدوى كل السلامة كل السلامة فظهر في بعض مؤلفاته غالية المواعظ والإصابة في منع النساء من الكتابة أفا وني لولا gbogbo bá a ṣe wá ròyìn àfa yìí bá a ṣe sọ yìí wọ́n ní tí kì í bá a ṣe pé an yutiha Allahu lahu tí ìbá ṣe pé ọlọ́run ọba ó fi kẹ́ ó fi sàánú ẹ̀ man yunammi fi quwwatal istidad ẹni tí yóò bá dìvẹ́lọ́pù ẹni tí ó bá mú tí ó bá jẹ́ kó gbèrú kó dàgbàsókè quwwatal istidad istidad ń bẹ yẹn kì í ṣe pé preparation al-isti'dad huna bi ma'na al-mawhiba talent torí béèyàn bá ní talent jù bẹ́ẹ̀ lọ béèyàn bá rẹ́ni tí ó bá yẹn ṣe kíni o tí ó bá yẹn develop ẹ̀ talent yẹn yóò parí mọ́lá náà bí ó sì parí mọ́lá ibi tí ò wúlò ló padà lọ lọ sí tọmọ mi bá rí máìkì báyìí tó bá gbà wọn báyìí bí kò máa kọrin òun ni ó máa wá sọpọlọ rẹ tí bá ń kọrin ẹ mọ̀ òwe àbí olórin àbúṣèrè àbí pàṣùmọ̀ àwọn akọrin ládùúgbò òun lẹ́pẹ́ kọ́sámọ́rì máìkì ni ìbá sì ṣe pé ohun yìí tán bá lọ ọ̀rọ̀ bá rẹ̀ síbi qira'atul Qur'an tó lọ ṣe hifzul Qur'an ibi tí ó ṣe o tí ó máa lò sí náà ni bí tó bá ti rí máìkì báyìí kó máa ka so ìdí yẹn tó fi talent bó ṣe wúlò tó kò dàbí kárẹ́ bá ní tọ̀ sí ibi tí ó ti ṣàǹfààní kò sì sẹ́nìkan tọ́lọ̀wọ̀n fún ní kíni tí ó fún lẹ́wọ̀n so ìdí nìyí tó fi jẹ́ pé wọ́n ní tí bá ṣe pé àáfàá yìí ó rí ẹni tó bá nà mọ́ rẹ̀ yunami anamá tẹnumíyà development tí ì bá ṣe pé ọlọ́run kẹ pẹ̀lú mọ́ yunami fi kú wọ́tàlẹ́sì ìdáàdì ẹni tó ṣe pé mayu nami fi kúwẹ́ tẹ̀lẹ́sítà ẹni tó dìvẹ́lọ́pù tó jẹ́ kó gbèrú agbára ẹ̀bùn tọ́lọ̀ fún wàyọ̀rọ̀ bíi fil jumla milikatal istiklal fi tó sì re lápapọ̀ lára rẹ̀ agbára àti lè dáronú milikatal istiklal hmm? pé independent ability to reason kéèyàn ó lè dáronú agbára àti lè dáronú dádúró ọ̀rọ̀ tán sọ̀kalẹ̀ kí lèmi náà rí sí tí kì bá ṣe páwọn tó re nǹkan yìí lára rẹ̀ àwọn wo lóore wọ́n àbúrò bàbẹ́ ẹ wo ipa bàbá lórí ọmọ wàtìlímẹ́dùn àti ọmọ kéwù bàbá rẹ̀ al'alim as-salafi àfà tó jẹ́ salafi lóbi jẹ́ pé ó kọ àwọn ẹni rí tó ṣáájú òun náà ni pé ojú ètí wọn láti kan máa fi kún orúkọ wọn as-salafi bó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ẹlòmíì ti fẹ́ ba ọkọ̀ ń jẹ́ kọ́lọ́wọ́n bá kí kó sọ wá mẹ́rin as-salafi tó dáa ní tá fi máa ròyìn àwọn ẹni tó dó lórí manhaj al-sunnah wal jamaa tó yẹ kí wọ́n máa ń gbé gbogbo ọ̀rọ̀ wọn lérí kásáré ni asayid amin alwa'is orúkọ rẹ̀ ní sayid amin alwa'is ó ń wá síláfàáyé àwọn yìí ni wọ́n tìrìnì làgàlábà òòjò mọ́dọ̀lùmíyà tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni jàwáàbù rẹ̀ láúlá làgàlábà òòjò mọ́dọ̀lùmíyà ìṣesí kéèyàn má fẹ́ sísẹ̀ kúrò lórí stáǹdì ẹ̀ tí ń bẹ láwùjọ tí wọ́n bí sí làgàlàbà kò bá rí òun náà kò bá yí mọ́lẹ̀ òun náà bá ní òrò rí ẹ̀ wàstáhàwàdà àléhì alkhumul alkhumul bí máa na ashaddu min alkasal khumul kéèyàn má fẹ́ wọ́n ní méjìlá nìkan méjìlá àti mọ̀ iná ti dá báyìí ọlọ́run fi báríkà sí khumul ní ẹ̀ kéèyàn máa rojú in tó mọ̀ pé ó sùn láǹfààní kó máa fà kún lórí ẹ̀ tí ìbá ṣe bẹ́ẹ̀ ni àwọn tó rí yẹn ni wàstáwàdà alẹ́ ìlúkùnmù kùmùlù náà ojú kòkòrò àmì òròjú kò bá ṣe kíni o kò bá rí òun náà kó kò bá gbé lọ àlàánà lérí wípé lam yaslam min al-adwi bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé òun náà là tàyányán minal adwa minal adwi aw adwa minal adwa adwa albalid ila aljalid sari'a òun náà o kì í ṣe pé là tàyányán níbi ríràn kí nǹkan yẹn kọ́ràn yàn kì í ṣe pé là tàn bẹ́ o kulla salama kì níbi nǹkan yẹn díẹ̀ díẹ̀ náà látara àwùjọ tó wà wọn ó padà nílapa náà ní ara rẹ̀ fàtọ́hárọ̀ fi báàdì mu'allafatihi àwọn eléyìí hàn nínú àwọn tíra rẹ̀ kọ̀ọ̀kan tó kọ gẹ́gẹ́ bí Galiyatul Mawa'iz tíra rẹ̀ kan ló ń jẹ́ bẹ́ẹ̀ wal Isabatu fi man'i nisa'i min al-kitaba walakin hasibama nasha'a fi hadhihi fi tilka al-ayyam níbàámu káti ẹ̀ wá sọ pé ẹnìkan ó dàgbà sínú irú ìlú báyìí ní àwọn àsìkò tó ṣe wípé al-ayyamil halika àsìkò tó ṣe wípé gbogbo nǹkan ó ṣòro láti gbàgbọ́ yóò dodo alhalika lẹ́sà alhalika alhalika èyí tó jẹ́ wípé nǹkan tó dáa kò farahàn ní tí ò dáa ló gbà wọ́n lọ káwálẹ̀ nìkan kó dàgbà nírú àwùjọ báyìí ó ti tó fún wa fákàrà nífàárí àyàkó mithla sayyidi Nu'man gẹ́gẹ́ bí irú sayyidi Nu'man fistiqlali wa i'tidali ẹnu wípé òun gan lè dárò nù tiẹ̀ ó lè dání ó sì lè ṣe dọ́gbandọ́gba lórí àwọn masáyìn wa jur'atihi ala da'wa ó tún lákìkanjú láti lè ṣe dáwà wa mujahadati fariq alijumudu wa taqlid ó tún ẹ̀ tún lè gbógun ti àwọn àwọn àjọ tí wọ́n dúró lórí ìfẹ́ inú tí wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn kúrò wa taqlid àtàwọn tí wọ́n sáà máa ń tẹ̀lé àwọn aṣáájú wọn ní títẹ̀lé afọ́jú ó gbógun ti àwọn yẹn ẹnu èyí tó ṣe lásìkò yẹn ó tó ká sára sí wípé ó gbìyànjú ìjọba ṣùgbọ́n tẹ́kọ̀ ìsìn ni àwọn èèyàn ní rí dáadáa wọn kékeré tó rárá ṣéun ìyẹn ni wọ́n tẹ̀pẹ̀lẹ̀ mọ́ wọ́n lè sọ pé kì í sàpá àlùsùn ṣùgbọ́n wọn ò kọ̀nsídà àwùjọ tó gbé wọn bẹ́ẹ̀ yí tó tiẹ̀ ṣe yẹn gbìyànjú tó ṣe ọ̀yẹ̀ ká kàsára sí tawalla fi shababihi alqadaa fi biladin muta'addida àfáàyè lásìkò tó wà lọ́dọ̀ ó wà nípò ó di ipò adájọ́ ó dì mú àwọn ìlú tó pọ̀ ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí adájọ́ sára fi yá síratan síratan hamida àwọn ìròyìn dáadáa làwọn èèyàn sì sọ nípa rẹ̀ gbogbo àsìkò tó ń ṣe adájọ́ yìí fún matarọ́ka almanasi lẹ́yìn wá gbà náà ó padà fi àwọn ipò yìí sílẹ̀ ó lòun ọ̀sán adájọ́ mọ́ ìgbà tó kúrò níbi ipò adájọ́ wàtàfọ́rọ̀rọ̀ ní tadris wa ta'lif wọ́n wá fẹ́ kan fi ààyè lẹ̀ kò ṣiṣẹ́ kankan mọ́ iṣẹ́ tó kù tí wọ́n á ṣe ní ń káwọn èèyàn kéwù wa ó sì bẹ̀rẹ̀ sí ní kọtíà wa zaro misra fi tariqihi ila al ó bẹ misra masari ó fẹsẹ̀ kan yábẹ̀ nígbà tí ó ń lọ sí hajj ó dé misra ni wà qasada al-asitana istanbul ó tún dé ìlú tá ń pè ní al-asitana náà ń pè ní istanbul nísìn istanbul yẹn ni kápítà turkey báyìí ó tún dé istanbul náà ní ọdún alf wa thalathumia ó sì dé dé ọdún kẹrin nísìn one thousand for 1,040, 40 and 38. forty kìlà wà báyìí thirty eight ó ṣe déédéé one thousand and forty eight years síbi táwọn ọdún yẹn ló lọ sí Istanbul wàmákàtà sanatain ó lò ọdún méjì ní Istanbul thumma aada lẹ́yìn wá gbà náà gbà tó kúrò ń bẹ̀ yahmilu laqaba ra'isul mudarrisin lákọ̀bù tí wọ́n fún un níbẹ̀ ó ní aṣáájú gbogbo akọ́mọ̀nkéwù aṣáájú gbogbo kí ni àwọn akọ́mọ̀nkéwù kí ìrìnà fi fún ní lákọ̀bù nítorí pé wọ́n rí ìgbìyànjú ẹ̀ àti ipa tó kó lórí bó ṣe ń kó àwọn èèyàn kéwò ní Istanbul ní Turkey fàákàfà alatedris ó dúró lérí ìmọ̀ kọ́ọ̀yàn lẹ́kọ̀ọ́ yìí àtà ilẹ̀ àmàdà títí tó fi dá ìláyé bó ṣe fi ṣe àdájọ́lẹ̀ ẹ̀kọ́ olókùn ti pàwọn walaw atharun nafi'ah àfáàyí ó ní àwọn erépa tó wúlò àjálùha èyí tó tóbi jù nínú àwọn orípa yìí òun ni tíra àkàtọkọ òun ni jàláwùl àìnẹ́yìnì fi muhakamatil ahamadẹ́yìnì jàláwùl àìnẹ́yìnì fi muhakamati al-ahamadẹ́yìnì ìyọ́talùbọ̀ tí ń bẹ níbi ojú méjèèjì tọ́wọ́ amọ́lẹ̀ kéré bí jalawul ainain nípa ká gbé wọn sẹ́gbẹ̀ ara wọn àwọn ahamadu méjèèjì èwo ni ó ṣiṣẹ́ jù èwo ni muhakamatu alhamadu yaani àwọn tó gbà lérò pẹ̀lú ahamadu méjèèjì al-imam sheikh islam ahmad bin taymiya tẹ̀wé ahmad náà jẹ́ walfaqi ahmad bin hajar al-aythami al-faqi ahmed làwọn méjèèjì jẹ́ so iṣẹ́ àwọn méjèèjì yìí ló gbé ẹ̀wò ló fi wá kọ tíra nípa àwọn ahmed méjèèjì ló fi pè ní jalawul aynayn fi muhakamatul ahmadayni وقد وصفه العلامة سيد صديق حسن خان أفا سيد صديق حسن خان مروي أفا تقتراي بقوله وني وهو كتاب جليل المقدار pé àáfà yìí ìpè wọ́n ròyìn tíra tó kọ yìí Jala'ul Ainani yìí wọ́n ní tíra tó kọ yìí wọ́n wá kìtáàbù tíra kan Jalilul Miqdar tíra yẹn ó dáa pọ̀ ipò tíra wọn yíyí ti ń bẹ fún tíra yẹn jẹ̀lí ìlú ayé azim ó tóbi mufidul ahrar tíra yẹn ṣàǹfààní fún gbogbo ẹni tó bá jẹ ẹni tó dá ọpọlọ rẹ̀ ní tó jọmọ lóàbí ya'izzu lahu mathilu ó ṣòro ó lè púpọ̀ ká tó lè rí irú tíra yẹn báyìí láyúlfà láwù balẹ̀ bàdé kódà láyúlfà ayé láyúrọ̀ àfẹ́ rí níta lè fi rọ́pò tíra láyúlfà bìmánà láyúrọ̀ وكانت بينه وبين السيد صديق مراسلات ومفاوضات وله منه إجازة عفاي òun àti Said Sodiq Khan ìjọjọ máa kọ lẹ́tà ránṣẹ́ síra ẹni àti ìfọ̀rọ̀jomi tó rọrọ̀ a máa wáyé láàrin ara wọn kọ́dọ̀ ó gba ìjáàzà látọ̀dọ̀ ẹ̀ wa kana rahimahullah jawziya zamanihi fil wa'as wa tadhkir àfáà tá ń sọ̀rọ̀ wọn èyí tọkọtìrà yìí jawziya zamanihi ẹ́ góòlù àlùmánì àsìkò rẹ̀ òní nípa àkáṣewàṣì àti káráwọn èèyàn létí ọ̀rọ̀ lọ fàkánà fi kulli sánà kódà lọ́dọọdún yajlisu fi shahri Ramadan ó máa ń jókòó nínú oṣù Ramadan lil wáàs fún wáàsì fi ahadil masajid lil wasi'a ọ̀kan náà mọ́sálásí tó tóbi nínú gbọ́rọ̀ Ramadan lójoojúmọ́ nínú ọjọ́ Ramadan ni máa fi ṣe wá fayaksud fayukusadu min atrofil balad wọ́n wá máa gbèrò ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo orígun ìlú pátá làwọn ètò máa ń wá sí wáàsí rẹ̀ yìí hatta yagusol makan bil mustami'in débi pé gbogbo àìyẹn ní òkun kẹ́kẹ́ fáwọn tí wọ́n fẹ́ wá tẹ́tí gbọ́ wáàsí rẹ̀ fàtúfikọ̀láhù wọ́n panupọ̀ ọ̀rọ̀ ilé ìta abẹ́ sọ yìí nínú oṣù Ramadan ọdún 1305 anustorida ustaroda ustorida fi majalisin min majalisihi bahathu sama'il mu'tamar ọ̀kan nínú àwọn ìjókòó rẹ̀ nínú Ramadan ni wọ́n ti béèrè ìbéèrè nípa sókò máa ń gbọ́ nínú wáàsí tí máa ń ṣe ní Ramadan فذكر ما قاله الحنفية في كتبهم الفقهية من عدم سماع الموتى كلام الأحياء ó wá sọ torí pé ibi tó ti ń sọ̀rọ̀ yìí àwọn ará abẹ ìlú Baghdad àwọn sì máa ń wo kókó mọ́ mọ́sáàbí Abu Hanifa làwọn gbà pọ̀ pé àwọn ìlú orílẹ̀-èdè wọ́n yìí sì fẹ́ yí iṣẹ́ mẹ́ òun wá fẹ́ fi yé wọn pé mọ́sáàbí Abu Hanifa tẹ́lẹ̀ dúró lórí gan-an kò fara mọ́ wípé òkú tó bá ti kú ó lè máa gbọ́n tí aláàyè sọ. fàdákàrà mà kọ́lá wọ alhànàfíà ó bá wá sọ fún wọn ní tí àwọn àfáà hànàfíà tí wọ́n sọ fi kútùbìhìm alfiqhiyya níbi tíra fíkì wọn min adami sama'il mauta kalam al-ahya lérí wípé àwọn tí wọ́n bá ti fayé sílẹ̀ wọn ò lè gbọ́ nǹkan tí alààyè sọ fàkọ́mà àṣùwíyẹta baghdad waqa'u faqama hashuwiya tu baghdad hashuwiya tí wọ́n bá ní nǹkan kan hashu òun náà ni nígbà tẹ́ ẹ bá sa nǹkan gidi tán nígbà ẹ bá sa nǹkan gidi àwọn paru-paru hmm, òun làwọn hashuwiya tu àwọn hashuwiya tu baghdad àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn pàǹpàrú èèyàn tó jẹ́ pé aláìmọ̀kan ni wọ́n ṣe ẹ̀mí pé àwọn aláìmọ̀kan gbà mí tẹ́ bá sọ̀rọ̀ tí ò bá bá tí wọ́n ti ń gbọ́ lẹ́nu àwọn afá àwọn àgbẹ̀rẹ̀ wọn ò yarí wọn lè fẹ́ dá mọ́tẹ́lásí rú níjọ́ náà tá a fa sọ̀rọ̀ yìí àwọn hasuwiya tó Baghdad wọn bá dìde wọ́kọ́ adu wọ́n dìde wọ́n nàró wọ́n dìde wọ́n nàró wọ́n ankaru alayhi hadala azu wọ́n ní rọ́pa gbáà lọ́pa àáfàá hànàfíyà kan kò sọ̀rọ̀ ẹ̀rí ní táwọn gbọ́ táwọn sì dúró lórí ni pé alimọ́ta yẹsùmáwò àwọn òkú máa ń gbọ́rọ̀ wà àtharu àfúrọ́dún wà àtharu àfúrọ́dà jahalatil awam kàmá yí àádẹ́tù ń fi kulli zamani wà makan àwọn wọ̀nyí wọ́n dá nǹkan lẹ̀ wọ́n dá ìmọ̀ kan sí àwọn àwàmù lára àwọn tí wọ́n jẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìṣesí wọn ní gbogbo ògbà àti ní gbogbo àsìkò wàkádá takọ̀wò fìtìnà fìtìnà bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ lọ́dún náà ní mọ́sálásí tasódo tusawwedu wájí àtàrí fìtìnà yẹn tó bá pọ̀ lọ ṣẹlẹ̀ ní kọ̀bá ba ìtàjẹ́ nínú ìsàmì ayé àbámọ́ rí fáàsì pé áà ah, lọ́dún báyìí ẹ̀mí àwọn èèyàn tó sọ̀nù ní mọ́sálásí téèyàn bá ní sùúrù wá sọ̀rọ̀ mọ́sálà mẹ́lú mọ́láṣí mọ́láṣí sì fẹ́ dà irú ẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Muhammad ààrínú ìṣáìkì ní mọ́láṣí lọ́dún náà lérí mọ́sálà jalsatul istiraha ẹni tí ò kírun mọ́láṣí àti tá ló ti ń kó tíra bọ̀ wọ́n sàn já tí àwọn olùmọ́láṣí àwọn ẹlòmíràn àbúgbẹ́mọ́ tàtí àdó àṣé àfa àti ṣe wáàsí jẹ́jẹ́ tiẹ̀ lọ́wọ́ òun gbọ́rọ̀ yẹn lórí spíkà ń lọ wá wá pé àfa yẹn ń tako yẹsọ tó sà àfa náírà òun ò tako òun sọ wípé súnà ni ṣùgbọ́n ìtọ́ yẹ ká máa ṣe ni òun wá ní kò yẹ kó sọ bẹ́ẹ̀ òun wá jìbù dóòlè ni ẹni pé wọn bá sálà kọ wọn síra wọn nígbà tó sáyà àwọn ọ̀dà agbátí ẹ onírárá káàfáà yóò tuntun sọ lórí máìkì ó ti jáde pa àwọn ìtìgbà ẹnìgbà ara mọ́kìfù ti ẹni ẹ̀ ní tó ń gbọ́yé òun gbé súnà kì í ṣe pé wájú kì í dẹ̀ ṣe rúkùnù náà àrùkárùn mi ṣùgbọ́n ó ti di pé afẹ́ máa náwó kún ṣe àwọn ọmọdé láti ní lórí kẹ́ni ká tó wá sọ ká tó wíyá tó fọ̀ àwọn tó wà ń ta náà tí wọ́n tó sá fún ta àwọn èèyàn ti ń ṣe kí ni o wọ́n ti ń fi ìkòkò wọ́n ti fi ń gbóòórùn ìmọ̀ ara wọn tọ àwọn yàrá sáà ní gbẹtọ tó lè má làáfíà wá kó ní kálukú ọmọ lọ wọn bá tilẹ̀ kó mọ́sáàsì àṣàrí sáìkì ní mọ́sáàsì náà lọ́wọ́ kálukú lọ wábi tó ti kí sáì torí pé wọ́n ní tí wọn ò bá ti mọ́sáàsì hùn ẹ̀mí lè sùn lórí ìkẹlẹ̀ sòrú ẹ̀ náà ló fẹ́ ṣẹlẹ̀ lọ́dún yìí wàkàdàt takọ̀ fitnatun tusawwidu wajha at-tarikh ẹ̀wọ̀ ìbára tí ìbá níjọ́ náà díẹ̀ ló kù kí fìtínà kan ṣẹlẹ̀ lérí ọ̀rọ̀ pé òkú gbọ́ òkú ọ̀gbọ́ débi pé fìtínà tí ò bá ṣẹlẹ̀ yẹn kò bá ba ojú ìtànjẹ́ wàlákìnnàhù ṣùgbọ́n bìdìhà èyí pẹ̀lú ọgbọ́n tí a fa àyè gbọ́n àti fa ó sa irọ́ wọn sa irọ́ ní kéèyàn máa fẹ̀hónú àlìgbà rárá ó jẹ́ kí gbogbo ẹ̀rọ dákẹ́ gbẹmú fàjámà fìlè yóò mi sáà ni ọwà ni kò lè tó bẹ́ẹ̀ ní tí mò ń sọ tẹ́ ní òní bẹ́ẹ̀ bó bá dọ̀la gbogbo tíra tó jẹ́ tí wọ́n kọ lórí madhabu imam abi hanifa àwọn kò wá wọ́n sì máa kálẹ̀ yọ kọ̀ọ̀kan báyìí tẹ́ẹ̀fì lè máa gbọ́ ìtàwọn àfa torí pé ẹbá lọ́tọ́ pé eh, Ibn Taymiyyah àṣọ báyìí àwọn ará Baghdadi ò ní gbà torí pé Hanafiya ò ní wọn wò mọ́ so fàjámà àfilẹ̀ yóò mi sáàlì ìgbà tó di ọjọ́ kejì ó bá kójọ kullama ladayhi min kutubil madhahib gbogbo tíra tó ní nípa àwọn mazhabi mẹ́rẹ̀ẹ̀rin wartaqa kursiyyal wa'z ó bá gorí àga títí máa ń ṣe wáṣẹ́ wakọ̀dẹ̀ tashadet alijumọ́ àwọn èèyàn ti kún afẹ́wàgbọ́n tó fẹ́ wí tashadet ijtamaat fa'adal bahath ọba tún padà síbi bahathu ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá wasọ́dà abilbayan ó sì bẹ̀rẹ̀ sí ní pariwo kéèyàn máa sọ̀rọ̀ tátátá pẹ̀lú àlàyé ثم أخذ يتناول كتابا كتابا. wọ́n wá mú tíra ẹ̀yọ kọ̀ọ̀kan ọ̀yà ẹ̀ka ìtọ́wà ń bí kí ló sọ nípa sókùn gbà bí ògbọ́ ọ̀yà ẹ̀ka ilé náà fayatlu nususul ulama ó bá wá ń ka ọ̀rọ̀ táwọn afa sọ lórí ọ̀rọ̀ yìí thumma yarmi biha ilal mustami'in ó wá bẹ̀rẹ̀ sí ní ju ọ̀rọ̀ yẹn sí gbogbo àwọn tó tán tẹ́tí gbọ́ ó wá ń pariwo wípé ahùlẹ̀ ayẹwòlẹ̀ àmà ókùn ṣe àwọn táà ń sọ yìí ṣé wọ́n àwọn àfáàyín náà ẹgbọ́n tí wọ́n sọ kì sọ̀rọ̀ tèmi o fàyín kúntùm fi rọ ibi tẹ́wá jẹ́ pé ẹ̀ ń ṣe iyèméjì nípa wọn fàdúnàkù mú hún wà náà kì í ṣó hún mi lè sábà èmi kọ́ ni kẹ́ gbógun tí o àwọn àfáàyín náà ni wọ́n sọ̀rọ̀ yẹn o àwọn yẹn ẹ̀ná kọ́ṣẹ́ àwọn hátà ìdá afárọ̀ wà tó bá ti ń sọ̀kan yóò tún sọ yóò ní àwùlà ìwòlàbà òkun ìgbà tó sọ eléyìí tán nahadọ̀ wàhtàrọ̀ kọlìjùmọ́ àtàìrọ̀ gẹ́ra wájìlín wàlá hajjábin fa akùbàlù àléhè yóò bèlò nìyẹn ìgbà tó parí nahadọ̀ wàhtàrọ̀ kọ àlìjùmọ́ àtàìrọ̀ nahadọ̀ ìmánà kéyìn dìde níbi àwọn ọ̀pọ̀ tìǹtì àwọn èèyàn tí wọ́n ń fẹ̀hónú hàn ìfitárakọ̀ ayé ìfitárakọ̀ tí a mọ̀ kárùkù kí n kò lù níjẹ́bẹ̀ tí wọ́n bá ní ìfitárakọ̀ wọ́n gbogbo wọn dìjọ sójú kan tẹ́lẹ̀ ní oníkàlùkù àlàfo wọn wà láàrin wọn oníkàlùkù wọn gaira wajilin wala hayyabin tí èyí ṣe ti ìbẹ̀rù tí èyí sì kọ́ nìkan ló lù wọ́n àbẹ́nìkan ló dẹ́rù bà wọ́n ní tí wọ́n gbọ́n àwọn náà ló pè fún akọba ló wà lé gbogbo wọn bá dìde wọn bá lọ bá àfa yóò kọ bí ló náà yìí wọn bá wọn kí sí ọwọ́ ìtumọ̀ àgbà fún ọ ọ̀rọ̀ yẹn ti yé wa báyìí. wọ́n yà àtẹ̀dìrú na ilé yìí mi ń kìyà mìhìn wọ́n wá ń wá wùjá rẹ̀ pé kọ́mọ́ bínú mi ń kìyà mìhìn nípa pé dídìde táwọn dìde bìtàhárí kiri múríjì fínà min fariqil muqalladati wal jamidin pẹ̀lú pé àwọn àwọn haraka al-murjifin àwọn murjifin làwọn tí ò ní kan sí páwọn haraka wọn nínú àwọn ìjọ àwọn tí wọ́n ń ṣe ìtẹ̀lé ìtafọ́jú al-jamidin náà jùmọ̀tò tó yẹ pé wọn ìfẹ́ sísẹ̀ lórí bábá ti gbọ́ lẹ́nu àwọn àfa àwọn làwọn jẹ́ kún dìde láti máa takọ̀ àfa àkọ́kọ́ fún ọmọbìnrin fakana dhalika sababu ta'alifihi li hadhihi ọwọ́ ni èyí tí mo sọ ń padà kọtíra lórí ọ̀rọ̀ yẹn gan wọ̀kọ̀dẹ̀ aṣáára ila dhalika fi muqaddimatiha àfáà sì sọ ọ̀rọ̀ yìí níbi ìbẹ̀rẹ̀ tíra yìí náà nítorí kọ̀kọ̀ tíra ẹ wà ní àwọn àfáà tó ṣáájú tó bá yẹ pé níjọ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn tí ò bá kọ tíra àǹfààní ìjọ yẹn náà ni ọba mọ abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n gbà tó ti di pé wọ́n kọ́ ní tíra wọn níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí sìn kò less than one thousand four hundred akínníkan years and forty something years òun ni ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n òun làwọn ń kà yìí sìn tààtún fẹ́ máa ṣàǹfààní gbẹ yóò sùn máa gbọ́lára lọ́dọ̀ lọ wàhákàdà amúdọ̀ ọmọròhó bíi tẹ̀lẹ̀rẹ̀sì wọ́n ní báyìí ni àáfàá yìí bó ṣe lo ìṣẹ̀mí rẹ̀ pẹ̀lú pé kó mọ kọ́yàn lẹ́kọ̀ọ́ wàlúwà àti wáàsí ṣíṣe wàtà àlèf àti kíkọ tírà ilà àǹjá ahùlẹ̀yẹ̀kín títí tí àlẹ̀yẹ̀kín alimout tó fi tí kò fi déwà bá sọ̀bí hátàlá àrùbá ní ọjọ́ àárọ̀ ọjọ́ àlárúbá asáàbí ọjọ́ keje nínú muharram nínú oṣù muharram sana 1317 rahimahullah kọlọ́mọba kí o ṣe kí ni o bá wa kó bá wa kẹ́ ẹ jẹ́ ká wo iye ọdún tó lò wọ́n bí ní twelve naam one hundred and twenty one years ló lò láyé náà. ماذا تقول؟ 1 nbọ̀lẹ̀ sixty five years ló lò láyé so ẹnu sixty five years níwọ̀n bá tó lò àwọn nǹkan tó ẹwú bó ṣe lò ó fìgbà kan jẹ́ ẹni tó ń ṣe kí ni o adájọ́ ìgbà tó kó ibi iṣẹ́ adájọ́ ọwọ́ abẹ́rẹ́ sí ní ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ atẹ̀dírís wẹ̀lúwáns wàtàlẹ́ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn oore ńlá ni tọ́lọ́mbà papọ̀ fún àfàfọ́ orí ńlá ni àáfàá tọ́lọ́mbà jẹ́ àmọ́ àmọ́jẹ̀ta fún títí tó fi jáde láyé kò mọ̀ kọ́ni lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ńlá ńlá ńlá ńlá ńlá yẹn àáfàá mi ti dàrú gbogbo irun ara rẹ̀ títí funfun síbẹ̀síbẹ̀ yóò tún ní hálùkọ́ táwọn èèyàn máa jókòó lọ gbẹ́kọ̀ lọ́dọ̀ àáfàá wa Abubakar al-Jazahiri hafizahullah wa ti dàgbà ṣùgbọ́n báyìí ni wọ́n fi ti wá sí ìnà haram ní Madina wọ́n sì wá sí halkọ́ náà yẹn pẹ̀lú ọjọ́ orí yẹn owó orí ni kí àfa àmọ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ títí tí ó fi jẹ́ àlàyé owó orí ni káàfa ọmọ ṣe wáàsí kó ní wáàsí tí máa ń ṣe fáwọn èèyàn ẹ̀kọ́ àwọn khawas ọ̀hún wáàsí fún gbogbo general wọn lè bákan náà kọ́lọ́hún tó wá kún àfa lọ́wọ́ bíi tàlíf kó tó máa kọtíra ìyẹn ẹ̀mí rẹ̀ ó tún gùn ju ẹ̀mí tàfa náà lọ nígbà tí o bá sí láyé so mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́lọ́hún bá pa á pọ̀ fún àfa àti abẹ́ka tíra wọn tá a bá wo tíra yẹn ìgbà tí wọ́n sọ ilé ìtàn ẹ̀rí bí wọ́n ṣe kọ tíra àwọn nuskha tí bàbá tí wọ́n ṣe ẹ̀rí pé bó ṣe wà wọn ìjọ lè ka dán kọ́ yẹn náà tó bí wọ́n sì kọ́ nù tó àwọn kátó òlélẹ̀ tó kẹ́ẹ̀bà lè mọ iṣẹ́ tí ṣe kàlàlùbá ní ṣe tọ́báyé pé bẹ́ẹ̀ ló bó ṣe wà ní àlérí tíra ìka àfẹ́ntọ́ bá mọ irú àwọn kátó so tẹ́ bá wù wọ́n ti wá padà wá bá yín tún tẹ̀ dáadáa tó yẹ pé wà lálẹ́ rí kan yín tí wọ́n kọ síbí yín tó wà ní wíníwíní náà ni wọ́n tún kọ síbí so kó lè ṣe kà fún wa so bàbá ti ń bẹ lọ́hùn fún àfa tó kọ tíra náà láti máa bẹ lọ́hùn fún àfa wa sheikh Nasiruddin Al-Albani rahimahullah rahmatullahi wasa kọ́lọ́n bá kí o bá san gbogbo àwọn afa ẹ̀sìn lẹ́sàn dáadáa kò sí ní tó kù fáwa ju pé káwọn máa kà lọ ká sì máa ṣiṣẹ́ tán ṣùgbọ́n pé kíní kan kò yé mi wọ́n ti kọ́ wọ́n sálà kan lójú kò lójúrú ó banu tí àwọn àbá sọ̀rọ̀ lérí ẹ̀ tó ti yé àwọn ni ká gbìyànjú ká máa gbìyànjú àti ràtìrà ká sì gbìyànjú àti máa kà á ètò bá sì wà lójú ká gbé bá àwọn tó ń jẹ olùmọ̀ ká sálàyé fún wa. sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanaka allahumma wa bihamdika